gbogbo èèyàn tó fi tọkàntọkàn tẹ̀mítẹ̀mí náà kó fi ń sin fún àwọn ọmọ sáà kí ọkọ̀ kan ti padà wà lọ́lá àmì náà fún ọ̀la. lẹ́yìn ìgbà tí a fi ẹnu ọ̀rọ̀ jóná àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn nínú wọn wọ́n wá ní kọ ìdátá ní àwọn obìnrin mátá ní píríncípù méjì kan ń bẹ tó tóbi lórí ọ̀rọ̀ sọ̀láàtù ṣe pé a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ lórí àṣẹ ìkọ̀rọ̀ṣẹ́ mọ́ lọ́wọ́ tààlà wọ́n ní àlùkọ́ ìdá ti lòkú la àkọ́kọ́ kọ́ ìdá àkọ́kọ́ ìsọ́ba ìṣúná àfùdọ́lù ní kẹ́tọ̀rọ̀ ti làámọ̀lì ìsọ́ba ìṣúná àfùdọ́lù ní kẹ́tọ̀rọ̀ ti làámọ̀lì. sókè èèyàn ṣe nǹkan kó ṣe déédéé tí ànábì ṣe ṣe ìran àdúrà ó lóore ó pèlè àlùbọ̀ǹkà ó dẹ̀ lẹ́sàn-án lọ́dọ̀ náà ọba sókè èèyàn kàn ṣe nǹkan lójúmọ̀ náà ní ìtànà bí ọ̀nà kalẹ̀ màmú kí nǹkan yẹn wá pọ̀ wọ́n nítorí ènìyàn náà ọba fi ń sọ ní Al-Qur'an pé bí ẹbí ló wà fún ayíyọkọ̀ àfẹ́nu àwọn ọ̀rọ̀. ولم يكن أيكم أكثر عملا ọlọ́run ló sọ pé ẹni tí fẹ́ẹ́ rẹ̀ bá pọ̀ ẹni tí fẹ́ẹ́ rẹ̀ bá dé àwọn ọmọ sọ ìyẹn bí wọn kún ayọkún àfọnù àmàlà sọ pé ìyẹn bí wọn kún ayọkún àfọnù àmàlà sókè èèyàn fi nǹkan kó ṣe déédéé bá lè ṣe gẹ́gẹ́ olùdájú. lápẹẹrẹ ló ṣàbọ̀nà wà ní kéèyàn kàn lè gba ààwẹ̀ monday sunday thirteen fourteen fifteen ẹ kí o gba àwọn yìí àlẹ́bí ló gbà sọ̀rọ̀ wà lọ́sàn. tó bá ti ka gbogbo ẹ papọ̀ yóò fẹ́rẹ̀ súnmọ́ pé èèyàn ti fi ìlàjì oṣù yẹn gbà wẹ̀ torí pé nínú oṣù kan wọ́n rí monday mẹ́rin mẹ́rin thursday mẹ́rin àbí àwọn ẹjẹ́ mélòó báwọn ẹgbẹ́ ìjọ ìjọba tí wọ́n mú thirteen fourteen fifteen gbà àwọn ẹjẹ́ mélòó mọ́kànlá wọ́n tẹ̀lé ṣe máa gba gbogbo oṣù kọ̀ọ̀kan lọ. sọ́ni gáyà sọ pé òun ó gba ṣàbáǹtà láti bẹ̀rẹ̀ dópin. sọ́ni pé tí ẹ̀yẹ ló pọ̀ ó pọ̀ ju ìdánwò tá a kà kalẹ̀ lọ. ṣùgbọ́n tí yẹn bá gba mọ́kànlá yìí ó ṣe déédéé bá nàbí ṣe fún gbà sọ̀rọ̀ náà àlọ́ sọ́nà. àwọn sọ pé ìfúnba sọ́tìmá àfùgọ́lù nǹkẹ́ sọ̀rọ̀ tìlà àbọ̀mù. ló fi pé abùkátà mọ́ sojú kòkòrò pé báwo làmẹ́bí gẹ́gẹ́ ṣe sí. المثال سنة الفجر يصل فيها التخفيف سنة الفجر يوتا كي يوتا بي في كي الفجر يعني سنة لكي في كفوية فلو قال الإنسان سبحانه في كذبه أنا أريد أن أفيل في مبكي قراءة مكوكو مي فأقرأ في في في في في السنة سورة المعارج وسورة الإيمان في الركوع والسجود òun ka sọ́tún àgbọ̀nrẹ́rẹ́ sọ́tún ìta tó o bá وقال الآخر يعني أريد أن يقول ó ní ẹnì kejì wá sọ pé ana òṣèlè sínú tàlifájì rà fàṣẹlẹ fàfẹ fàṣẹlẹ màá dé sọ́tìlẹ̀ fàjìrì màá ti lẹ́yìn káà méjì kẹ́pẹ́ yóò fò yẹ akọ̀rọ̀ obìnrin wùlà àkọ́kọ́ tí màá kà màá kápá sí màá dẹ̀ ka péyà ayọ́ àlùjáfẹ́ ẹlẹ́ẹ̀kejì màá ka fàtíà màá sì ka sọ́tìlẹ̀ kìláàsì fẹ́ẹ́ sọ́kọ́tò lè fàjì ní lamọ́pẹ̀ ní àlàkà àtàyè lè fàjì. àkàtà ìfàjì tá a lè fi pọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́lá oníbìrì àkà alákọ̀ọ́kọ́ kàkà fàtì kàkà sọ́ọ̀fì kàfọ́. ìbílẹ̀ àkẹlẹ̀ kejì kàkà fàtì kàkà sọ́ọ̀fì kìlá. àbí bọ́lá mi ṣe kọ́ ọ ní. aláàárẹ̀ nìkan ti sọ pé rákà alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ tó ń sọ́ọ̀tì mọ̀ sọ́tì máa ń bẹ̀ ní ó gùn ju sọ́tì kàfi ń lọ. àáká ẹlẹ́kì òun ka sọ́tì ìsàn ó lè sàn ní ìyá ní ó pọ̀ sọ́tì ìkíláàsì lọ. mi ò fi tá a bá fojú wò ó tá a bá fi ìmọ̀ wò ó àwa ò rò pé ẹni tí kì í rọra ẹ̀gbọ́n yìí òun lè sàn máa pọ̀ níbi ìròyìn tó jẹ́ kí ìwé àlàáfù lẹ́sẹ̀ àfáà kàdà nítorí kí ni. إصابة السنة أفضل من كثرة العمل torí ẹ̀sìn báwọn pé iṣẹ́ ẹ̀ pọ̀ ilé ìdíṣẹ́ ẹ̀rọ mọ́wọ́n ìlú tó lábọ̀ tàbí ìṣẹ̀lọ. tó pẹ́sìpù yẹn ọ̀gá gbọ́ yìí torí pé ní táà fi pẹ́sìpù yẹn táà máa fi wọ̀n ó pọ̀ gan. ẹnìkan níṣẹ́ látàlẹ́ àná ó ṣàdúrà ó ṣàdúrà ó ṣàdúrà ó ṣàdúrà ó ṣàdúrà títí mọ́ ó ṣàdúrà ìyàwó ń kanra ọ̀dàm ẹnì kan sọ̀rọ̀ àdìdì níbi four thirty lẹ́yìn ìgbà tí ó ti ṣe dáadáa sí ìyàwó ẹ̀ ó dìde four thirty ó ṣàlùwàlá ó bẹ̀rẹ̀ sí kírun ó bẹ̀rẹ̀ sí ṣàdúrà ó sì wà kí ṣubú alákọ̀ọ́kọ́ òun yẹ kí ṣubú torí àtàlẹ́ àná ni yóò ti rẹ̀ sáré tó kú inú wọn ilé ìtòtò rẹ̀ látàrí abẹ́ ìlú wọn ṣùgbọ́n sáré sẹ́rẹ̀ látàrí àjọwájú ọlọ́ọ̀bà tó torí pé ìṣọ́ba ti sún náà afúdọ́lù mi kẹsàn-án ti là ọ̀nà yìí. fàṣáàlì afúdọ́lù wọn ni ẹlẹ́ẹ̀kejì ilé lórí jù yálà owó asọ́ba sún wà ìtura sún náà afúdọ́lù kéèyàn dẹ̀ kẹta kó o ṣe nílé sún náà lórí ìfẹ́ torí ẹ̀ olùwọ́ tó bá dáwọ́ lé iṣẹ́ iṣẹ́ ìjọsìn kátá gbìyànjú máa bèèrè lọ́wọ́ ara rẹ̀ pé ṣó ṣe déédéé sínú àlẹ́gbà fún ọ. ولذلك أنا وبعض الناس يطيلون في صلاة الفجر bàbá ni mo rí àwọn èèyàn kan tí pé wọ́n máa ń fa ìrun fájìrì wọ́n máa ń fa agùn wọ́n yóò sinú bí náà ánùnà tí a ò ilà máa ń wọ̀lá ní ìṣòro ti pọ̀ nínú ìrìnà kàtẹ́ ìpàjẹ́ bàbá ó wù mí kákọ̀ wọ́n pàkíyèsí. ọ̀yìnbá fún ìlànà táàkì lẹ́yìn ibi tó fi ọ̀rọ̀ kún ó ní tó bá ti lọ́ọ́ ṣe bẹ́ẹ̀ wàhálà ọba lẹ́yìn ìgbà tó bá sálámù tán wọ́tàkùn bílùtì pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló wà sọ fún pé ya áfì ilé ọmọ ìyá rẹ̀ lọ́sàá kàwọ́ ọ̀hún ẹgbẹ́ ìsìnkú dá wa ìbẹ̀rẹ̀ pé ó kẹ̀jẹ̀ pé ìtumọ̀ sọ yìí ti pẹ́ gẹ́gẹ́ bí kí wọ́n ṣe òfin abẹ́ bá dé ẹ̀ wọ́n ya àṣìlè bá ti dé sí i so mo dẹ̀ sọ fún pé ẹ bá fẹ́ tún dé báyẹn ọlọ́run ọ̀dẹ̀ òní gbà wọn. báwo kọ́ ẹ sì dá wa nínú àwọn owó sùnmọ́ ìyá àkè jàzá ọ̀gbọ̀n. وهو صحيح أنت إن شاء الله تريد الخير ولكن أنا لك لا دنا لك وأنت محتسب إذا ليس ورق يحتاج ولا بلا ضلال ولا شك أنك لم تدري الصلاة إلا محبة لها فلا يستطيع مع الصفوفية àwọn ìkọsíyèméjì pé mo ṣe ń sọ ìrìn ó túmọ̀ sí pé onífẹ̀ẹ́ ọ̀ onífẹ̀ẹ́ tẹ́lẹ́kàkẹ́ ọ̀ onífẹ̀ẹ́ ìbáàdà. wàláàkì ṣùgbọ́n àsomìnà tó àǹtọ̀kọ̀ ìfà. mo ti wá títí wá tuntun yẹn ṣùgbọ́n súnmọ̀ gẹ́gẹ́ ni pé kó o mọ̀jẹ̀ tí mo yẹ ó kò tó mo fi kún súnmọ̀ gẹ́gẹ́ ni. látòkèrò àlẹ́ nǹkan wa bàbá ní òkè ní òkè pé ẹ ọkàn owó yìí o bàbá ní òkè níta fi kọ́ ìkí ẹ so ọkàn owó ìtàn bàrà yín. Mọ̀tòkìọ̀ àmẹ́yí àtẹ̀yìnà ẹ̀yìn káwà. Wọ́n kàn jọba pé ìkórìíra ló fi hàn yẹn ní lè jẹ́ àwọn ti ṣùgbọ́n. Bá a ti máa ń pè yàn, ó ní bó ṣe máa ń lọ. Àwọn ọ̀rẹ́ rẹ̀ ẹ̀rọ ìjọba tó pẹ̀lú ìlànà ìgbàsílẹ̀ ẹ̀yìn lérò. لأنه ما فعلوا منكرا wípé nítorí èyí wulẹ̀ ń ṣe àbí bó tilẹ̀ kó burú tó náà náà ìbú òṣùpọ̀ láti náà ni ó pẹ̀lẹ́pẹ̀lẹ́ wípé nítorí gbọ́dọ̀ máa ga ẹ̀mí ni pé ẹtí ẹgbẹ́ pápáwọ̀ bó ló ṣe gbọ́ ìgbẹ̀gbẹ̀ ni kò gbẹ̀gbẹ̀ tó bá gbọ́ lórí àkàlà yìí ló sọ ó gbọ̀nàdà àbí kódà kọ́ gbọ̀n ṣùgbọ́n tó bá tó wá gbọ́ sábàbí dáadáa tó lọ́wọ́ fi ọ́ ṣe fún wọn ló máa jẹ́. bàbá ní ẹni tó kí ọ̀yìn tó wá fàgbọ́ ìbàjẹ́ kọ́ ló ṣe yàtọ̀ òun níwájú wá bẹ́ẹ̀ pé ó ti dáko nǹkan tó burú gan-an. bisalun afa bàbá ní ẹbí ti fọ́ lápẹ̀rẹ̀ mi sọláàtú ẹ̀dá aṣara rọ́ka àfìsàrọ́wí afdọ́lùmí sàlá àti ọ̀ ìṣòro ọba ní six hundred twenty eight wọ́n ní kéèyàn kí mọ́kànlá níbi tàrọ́wì níbi ìrún àwẹ̀ ó lọ láti twenty three lọ kí ló ọmọ sí kàwá twenty three ọmọ sí kàwá bẹ́ẹ̀ twenty three yóò ní ní kàwá ìbọn six hundred twenty eight tí wọ́n bá kí mọ́kànlá ó lọ rí bí twenty three lọ àmọ́ gbọ́dọ̀ yìí onílé àná wọ́n á fẹ́ kó lè ṣe ìlànà. أو فقط للسنة يلش دي لا يلش دي السنة فما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على إحدى عشر رقعة رمضان له كشف رمضان الذي لي كل مطلع لجمهوره وربما صلى ثلاث عشر رقعة àyàfi pé ó sì lè tú mẹ́tàlá nígbà mi. ìyẹn pé kí ẹ̀ tí mọ́kànlá kí ló tí mọ́kànlá fún ojú pẹ̀lú kí wọ́n. kí ẹ̀ áza ó lọ́sẹ̀ lẹ́nu òun ṣe dédé sínú àrẹ ìṣẹ̀lẹ̀ náà fẹ́. والمثال الآخر لو قال إنسان أنا أريد أن أنا أريد أن أصوم كل شهر òní mo fẹ́ máa gbà wọ lọ sí ayé mi. wà á kọ́ fún àwọn ẹni tó pé ana àsúnmù yàwó mọ́ ni wà ó sọ̀rọ̀ yàwó mọ́. èmi ó gbà wọ ẹjọ́ kan màá fún mi ẹjọ́ kan. ẹ kẹtẹ báwo ẹjọ́ gbà wọ ẹjọ́ kí iṣẹ́ iṣẹ́ rẹ̀ pẹ̀lú. bí ẹjọ́ pé yóò gbà níjọ́ kan ló ti jọ kan rẹ̀ lọ. ọ̀dọ́ sáà ni àpùdọ̀ ẹni ẹlẹ́ẹ̀kejì ni òun lọ́lá jù máa àmọ̀ òun àkọlà àkọlà tó ń pín iṣẹ́ rẹ̀ kéré. Àbí bàbá ní ìyá àgbà òun bọ́dá sọ̀rọ̀ bá tó ń nà ìyá àgbà òun. Ṣé ọ̀nà gbọ̀ngàn Fáwọn Ṣẹ̀lá sọ nígbà tó rà àwọn méjì nìkan lójú ọ̀nà ìrìn àjò ni wọ́n gbé dọ́bà. Ìgbà tí wọ́n gbé jẹ́ wọ́n á ṣe àtàyàmù àtàyàmù ni wọ́n ṣe ìgbà tó ń ṣe àtàyàmù wọ́n ṣe wá tó ń lọ wọ́n ti kírun lẹ́yìn àtàyàmù rẹ̀ wọ́n wá rómi ìgbà tó ń rómi ẹnì kan nínú àwọn méjèèjì ní pé àti ah, àgbà fi rómi òun wẹ̀ òun lè tó òun kí ẹnì kejì òun ní ìfẹ́ wọ́n bá dé pàdé náà àwọn ó kálukú bá mú òfin yàn ẹ́ ilé ìkówó ẹ̀ ó tóró sí ilé ìjọ oṣù oṣù oṣù yẹnfò nílẹ̀ tó ẹ̀sìn wọn nígbà bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àrùsọ̀rọ̀ tó wá sọ fún ẹ̀mí sọ̀rọ̀ lọ́wọ́ àrùsọ̀rọ̀ àbẹ́bí ni àmà àrùn àbẹ́bí ni kíkẹ́ tó tóró sí àbẹ́bí sórí wọn tiẹ̀ bàtà àjẹrọ̀ àrùsọ̀rọ̀ bàtà.

nítorí àlejò sọ̀rọ̀ náà sọ̀rọ̀ pé ìdá hakama na haki fa àtọ́rọ́bá fọláwó àjọrọ̀ fa ilẹ̀ àkùtọ̀ àfọláwó àjọrọ̀ àmì gbogbo ẹni tó bá gbìyànjú tó lọ́wọ́ ẹ̀sìn ó wá wọ̀tún tó wò sí níbi ìdájọ́ kan ó wá mú ìdájọ́ ó wọ̀tún wò sí pé ohun gbogbo tó ń tó gbogbo tó máa ń wò sí mú ìdájọ́ ó yẹ wò èyí tó wá hàn sí mi tí ò ṣe pẹ̀lú àlẹ́bí yóò gbà lọ́dà kan tó bá tún wá gbà á ló gbà lọ́dà kan ìjọba bá di lódò ṣùgbọ́n tó bá sì í ládà lè nígbà kó ọkàn èyí tó fi gbìyànjú ìlú tó ọkùnrin ìdí ẹ̀jẹ̀ àlẹ́bí ní pàlákà àjọ owó lẹ́sẹ̀ méjì ìṣe àmà àmì inú ìṣe wà fún ọ̀rẹ́ fún ọ̀rẹ́ àná ṣe àmà àńjá àsọ̀bùtà sọ̀rọ̀ ìwọ́n tí ẹ̀ kò gẹ́ ti sún náà. Ẹ̀bí tó bá wọ̀ ní ìdìbò bá ní sẹ́rẹ̀ pọ̀ jù. Ẹni tó tún ló kí ní sẹ́rẹ̀ pọ̀ jù. Ẹni tí ò tún ló kí ní sẹ́rẹ̀ kéré ṣùgbọ́n òun làmẹ́bí sọ pé àfúnṣà sùn náà. إنسان أقلتي أن كان صلى خلف المقام بعد الطواب ṣé tá a bá ṣe àjì lọ́wọ́ àti tá a bá wà ní mọ́tà kọ́rọ́mù tá a bá ti parí tọ̀wá ọ̀ ààbò sẹ́yìn mọ̀ kọ́ àwọn àyẹ̀wò sílẹ̀ aláta mi. Ìrúkà Nàbí sọ̀rọ̀ wá sọ̀rọ̀ pé lèkólè wà fi kólè sábọ̀ ẹ̀ ọ̀kà àtẹ̀yìn wà fi kólè sábọ̀ ẹ̀. Àdébí ni tí ẹ bá ti parí every seven rounds níbi tọ̀wá ẹ̀yẹ̀ lẹ́sìn aláta mi gbogbo ní tiwa yẹn wàtọ́kùlù ọmọ ibrahim mọ́sánná ẹ lọ yàn lẹ́yìn ọmọ ibrahim bàbá mi sọ pé nìkan ó ní sọ ó kírun lẹ́yìn ọmọ ibrahim lẹ́yìn ìgbà tó kù sọ wọn wàtọ́ gbogbo àlàlù sí ọ̀rọ̀ olúwa àtúbà ta sọ́wọ́ tó gbóòrò wàtọ́ gbogbo àlàlù kú ọ̀ ọpẹ́ ní rúkú wàtọ́ gbogbo àlàlù sùjúù ẹni kejì sọ́nà àròkà àtẹ́yìn ní kọ́lífà mọ̀kọ́ ó bọ́ sẹ́yìn mọ̀kọ́ òun náà yẹn lọ́sílà ọ̀kọ́ àfìlìwúlà àfìlìyà ìṣàkàfìrò níbi lágbà alákọ̀ọ́kọ́ ọkà tó yẹ ìṣàkàfìrò wọ́n fi rọ́kà àti sáàlìyà níbi rọ́kà alẹ́ kejì ọkà ìrọ̀tú kò ní hùwà lọ. bàbá wa kọ́ papà sáàlì ẹni ẹlẹ́ẹ̀kejì yẹn wọ́n á kírun yẹn sí òògùn òkè tó fúyẹ́ fàtàlì àpọ̀ wáyé ẹlẹ́ẹ̀kejì yẹn gan òun ló ní ájú bẹ́ẹ̀ ájọ wúwà sọ́nà tó lò gbọ́ gbogbo lákà ló ti di bá fẹ́ẹ́ yẹ ní ìgbà kan nìkan yìí àmẹ́gbẹ̀ẹ́ ní súrà fẹ́ẹ́ fi kí alákọ̀ọ́kọ́ fi yẹ ẹgbẹ́ ìtọ́sọ súrà fẹ́ẹ́ fi kí ẹlẹ́ẹ̀kejì súrà tó lè fà súnmẹ̀ mi. àwọn ọmọ oríṣiríṣi àpẹẹrẹ wa wọn àmọ́ wa wọn ní àpẹẹrẹ míì rọ́jò ló ń jẹ́ àìlà ọ̀tàn ẹnìkan ó wá sí mọ́ta wà tọ́ ọ́fà ó ṣe tọ̀wá wà sáá ó ṣe sáyé báyìí náà sọ́fà wà ní fún wa wà kọ́ sọ̀rọ̀ ó kírun ó kíkọ́ sí wà hàlìlà lẹ́yìn ìgbà yẹn ó padà wá bọ́ aṣọ ìfọ̀rọ̀ múlẹ̀ wà ní sáàdọ̀rọ̀ ní hajj ó retí kí àsìkò ìyẹn tó ṣe múra bàbá gbà ó retí kí àsìkò hajj òun kọlá àdùn bàbá ní èyí tó lọ́lá jù على هذا لن شيء ألا يطوف ألا يطوف لأن الصحابة الذين كانوا مع الرسول كما استوافوا لكن الصحابة توافوا النبي محمد لم يطوفوا وانشي طواف والنبي صلى الله عليه وسلم نفسه لم يطف إلا الطواف القدوم وطواف الإفاضة ọtọwákù wọ̀tà ojú àbá sọ pé téèyàn bá parí ọmọlá ọmọlá téèyàn máa ń ṣe ṣáájú kí èèyàn tó ṣiṣẹ́ hajj ìgbọ́n tẹ́ bá lọ fún hajj nísìnyí ẹ bá tún mọ̀dínlẹ̀ lọ gbà wọlé ẹ kọ́kọ́ ṣe ọmọlá ìgbà tí wọ́n kàwé lẹ́nu dàrẹ́tì náà ẹ kọ́kọ́ ṣe ọmọlá kí àsìkò hajj ò bá ti bẹ̀ tí wọ́n bá parí ọmọlá yẹn ẹ ò ṣe tàwa fún mi tí tó fi di àsopọ̀ hajj oníyẹ gẹ́gẹ́ ló ṣe ń gbé sílọ. wàhálà ní ẹ̀dá ní ẹ̀dá kọ́ ọ̀rọ̀ tí bàbá sọ yìí nínú àwọn ọ̀fẹ́ pé áfàlù lọ́sùn láàrin tẹ́lẹ̀ ń ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní wọn ní sí ìfẹ́ rọ́ọ̀ ọ̀ṣẹ̀ṣẹ̀ bàbá pé àtẹ́tì fúnra ẹ̀ ṣe tàwa fún láàrin ìgbà tó parí ní wọ́n كان بما في حج صلى الله عليه وسلم مثال آخر وبل أقلت به إنسان متمتع يجلس حج واسد تمتع نعم تمتع لأتى يعني بالأمرة واسد أمرة وفعل أمرة لا كفر وبكي على على الحجيج خمسة أيام ó tún wá bẹ̀rẹ̀ hajj ọjọ́ márùn-ún sí hajj bẹ́ẹ̀. Bàbọ́lá àǹtẹ̀ ìkìlì fọ̀sọ̀ wá ní màá lo ọkọ̀ tí ó fi ọjọ́ márùn-ún yìí. وآتي لأمة الثانية والثالثة والرابعة والخامسة والثالثة وهو في أولى بدلقوك which is very possible. Yẹ bó ṣe àwọn ọmọ ọ̀dọ́ ìdẹ̀lẹ̀. Sori tí ẹ̀ bá wà ní mọ́ta ibùdókọ́ wà tó ń pè ní ìrìn pẹ̀lú ìmúyẹ olùgbà bí báńkì ọkà nígbà yà ní Muhammad sọ̀rọ̀ àìsàn ìgbà tí àdúgbò Muhammad sọ̀rọ̀ tí àwọn àìsàn sọ fún àdúgbò Muhammad pé gọ́tà rẹ̀ bí bí àìsàn ti fẹ́ wọ mọ́ta olùyàwó àìsàn rí hàndọ̀ wọn wà náà fàánà ti ṣe wọn sọ pé hajj ìgbàlódé àwọn tó ń gbógbó yóò wá padà sílé èyí ò wá ní ṣe nígbà àlejò wa ní àbúlá ìtòsọ ó tẹ̀lé àìsà àbúlá ìṣẹ̀lẹ̀ rí jẹ́ ọmọ àfúnà lóṣù àbíkàtà náà ó tẹ̀lé lọ sí ìloro ìloro mẹ́ta ó wá kí ìyá àìsà lọ ní ìfìrọ́ọ̀mù láti ìloro mọ́tà yẹn ó fi wá ṣe rúbúrá ìloro mọ́tà yẹn òun ló ń pè ní tẹ̀lẹ́rìn àyè yẹn jẹ́ tẹ̀lẹ́rìn lónìí so àwọn àfa àti wọn fi àjẹ́ wípé gbogbo ẹni tó bá fẹ́ ṣe rúbúrá tó bá ti wọnú mọ́tà náà rẹ̀ nígbà tó ti wà nínú mọ́tà yóò lọ sáàyè yẹn ilẹ̀ tó ti lọ gbé sọ ó ti wá kó bọ́ọ̀dì ọgbẹ̀ lọ́sídìí iṣẹ́ ìbá wà ní hàn nínú tẹ̀lẹ́yìn tẹ̀lẹ́yìn tẹ̀lẹ́yìn tẹ̀lẹ́yìn ẹ̀yìn àwọn ọkọ̀ tó máa gbé yẹn lọ síbẹ̀ ibẹ̀ ibẹ̀ ìlú pẹ̀pẹ̀ ẹ̀yìn níbọ̀ ó jẹ̀rẹ̀ náà. kí ni wọ́n á wò kékeré fún ìṣòwò ọmọ ká lápẹ̀rẹ̀ tó wọ́n láti mọ̀dínà ó ṣe ń wá ó wá fún ìjọba àwọn ìṣẹ́wájú ó bẹ̀rẹ̀ bàbá ní pé tó bá wà wò kékeré kó lo ọpọ bá ní sọ̀rọ̀ bá sọ̀rọ̀ báyìí àkókò sí ìgbìmọ̀ kó mọ́ra sọ̀rọ̀ fún wa. wọ́n ní tàbá rẹ̀ nìkan tó ń sọ wípé òun tó òun kó mọ́ra èyí tó òun ṣe yẹn òun gba àkókò fún wa. ṣùgbọ́n tí ọ̀rọ̀ pé ó ti ẹni òdúrà tí wọ́n lọ sí múra lójoojúmọ́ múra tó jẹ́ ìlò. ìjọba rẹ̀ yóò àjẹ́ mẹ́fà àfẹ́ ìgbà tó parí ọkàn ẹlẹ́sẹ̀ ìkójọ́ márùn-ún tí á jó bẹ́ẹ̀ wọ́n á ti múra kọ̀ọ̀kan lọ́jọ́ kọ̀ọ̀kan ó wà lọ́dọ̀ èèyàn ọjọ́ mẹ́fà àwọn nǹkan tí wọ́n pé ó mọ alákọ̀ọ́kọ́ tó ń ṣe òun òun ò ṣe kankan wọn àbí bá ti wọn lè ọ ẹni tó bá ti wọn lè jẹ́ pé ó gba tó pẹ̀lú ọmọ ẹ̀rọ kan yálẹ̀ wo àṣọra ṣọlá. yálẹ̀ wo àṣọra ṣọlá nínú ìdàkọ́ yìí táwọn èèyàn gbọ́ yé wò lẹ́yìn lélẹ́yìn náà wà torí jẹ́ tí wọ́n bá rọ̀ fún àwọn èèyàn lọ pé wọ́n sá mọ̀ pààrà wọ́n sá mọ̀ pààrà ní àwọn tẹ̀lé múra mi àwọn ètò múra mi pàtàkì jùlọ àwọn tó máa ń kó yẹn lọ hajj lọ. ẹni bá lọ ọkọ̀ tó ní ṣe ìkásó múra tó pọ̀ ìwọ múra ò gbà táì ó gẹ̀rẹ́ ti fà á ní ìlú mẹ́ta ó lọ lọ sí ìlú tí ti ṣe é bí ọ̀rọ̀ ti múra mẹ́ta ta ló lè lè tó lè ṣe ìwádìí dé mọ́ta. ṣùgbọ́n wàá kàn lọ sí ibi tó ti gbé ìrọ̀ mọ́ ó sì padà wọ lọ́mọ́ká gbogbo bẹ́ẹ̀ tí bá fẹ́ sàkóso ìgbẹ́ náà bí àtàlọ́ pé ibi sàpàtà tẹ̀lé ìlú sí haram bí ibi sàpàtà. tó tí ìrọ̀lẹ́ ọkọ̀ tó gbé yẹn lọ rí sọ́kùnrin lára lọ ní ìlú ìwọ dìde ó ṣe ó ṣe tọ̀wá ó ṣe sáyù ẹ̀ ó ti lọ àrí ìwúrò gbàgbà bàbá ní èyí tẹ́lẹ̀ ìyá àjì bàbá ní ìrẹ́ yálà àti kí ìsara làkútẹ̀ ìbùdó fìfà gbọ́ wà lára rẹ̀. وتتعب إخوانك المسلمين wọ́n dá àwọn ọmọ ìyá rẹ̀ láwọn fún àbájú ìjà ṣubú akẹ́kọ̀ọ́ wọ́n kò lọ sínú wàhálà ìpẹ̀jù àlẹ́ ìlú pẹ̀lú pé kó súnlẹ̀ mọ́ wọn pẹ̀lú pé kẹ́ máa para ọmúra kẹ́ máa para ọmúra kẹ́ máa para ọmúra tó bá máa para ọmúra láàrin ìlú kí ti wà ní نترجع للتابعين يعني هم المتابعين وتحرم هم ما جيشهم وتاكي هم هو ولهذا قال عطاء رحمه الله تعالى سوري لكن عطاء ابن عبد الرباح وهو من كبار التابعين من هو من عطاء قل ومن ومن علماء آل مكة من هو أحد مكة المعتنين بالمناسك أو wọ́n kọkàn sí iṣẹ́ hajj àti umura gan púpọ̀ jù. wọ́n àwòlá ilẹ̀ bí ilẹ̀ yẹ kúrò nílẹ̀ ilẹ̀ ìhìn. wọ́n ní àwọn tí wọ́n lọ tẹ̀lé ìmọ̀ tí wọ́n lọ tẹ̀lé ìmọ̀ yìí wàyà tún nà bí umura tí wọ́n wà bọ́ wá sí umura wọ́n àyà sí múná amúyùsàbọ̀ àtọ́wò ní mi ò tí wọ́n sọ wọ́n ṣẹ̀ ní wọ́n gbà ní orí bóyá ládàá wọn wà kọ́lẹ̀ fún wọn ní ìwọ̀n ìsàn àtọ́ òsùnmí etí yóò bá jẹ tí wọ́n bá bẹ̀ fún lé lórí gbogbo ẹ̀ làwọn ti kọ́ bí wọ́n nínú àwọn ọmọ kíwà bó rẹ̀ nínú àwọn ọmọ kíwà bílẹ̀ ní àpáàfù. máa bá níkà ó sọ pé òun ò mọ̀ bóyá àwọn tí wọ́n ń pààrà ọmọra láti ẹgbẹ́ ẹgbẹ́ tó bá ti parí ọmọra alákọ̀ọ́kọ́ tí wọ́n máa ẹ̀fẹ́ fi ájì láàrin ọjọ́ tó wà láàrin yẹn ní wàá bọ̀ pààrà ọmúra ọmọ pààrà ọmúra òní náà la àgbè. ní àwọn àfáà ó ní àwọn ògbógbó wọn lọ bí àwọn òmọ bóyá wọn gba ládàá àwọn wọn gbẹsẹ lè ànà òun àtà òbíbi yà lè ànà òun àtà òbíbi yà torí ìdá mú wá yìí bíbí àwọn. ìdá yìí bíbí àwọn ta ló sọ bẹ́ẹ̀ àtọ́ ibnu abi rọ̀bẹ̀ ibnu abi rọ̀bà wọn ló sọ bẹ́ẹ̀ nítorí tí wọ́n pè yìí wọ́n ní àtàlẹ̀ àtàhùn àtàhùn ìpìlẹ̀ àá. wọ́n náà ní àtàṣe yìí bàbá ní àwọn afẹ́lẹ́ náà ló lóbi àlàhà kẹsíyàn nílẹ̀ lẹ́kọ̀ọ́ta á yọ pọ̀pọ̀ àwọn alálọ́lá yìí wọ́n bá àkúlù àkùtàrò bàbá ní kí n bá sọ pé àwọn tó pọ̀ jù ní wọn jẹ́. يأتي بأمرة أولى ثم يبقى الأمرة لك وتعالى وفي يوم الثاني يأتي بأمرة الثانية وتقضي يتم أمرة لك والثالثة والرابعة أجوك أجوك الأولى له bàbá mi tẹ̀lé gbọ́ alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ ṣe yẹn láàdá wà fún wàsáàrí ìhùn bìí oní olóde náà oníjà mi ìrá àbọ̀tọ̀ ṣe òun ló ń di oníkẹ̀kejì yẹn màmá àwọn ẹlẹ́ẹ̀kẹta bàbá àwọn ẹlẹ́ẹ̀kẹrin ìyá bàbá àwọn ẹlẹ́ẹ̀karùn-ún ìyá màmá àwọn oní ẹlẹ́ẹ̀kẹfà tó wá sí yẹn ọkùnrin ló ń ṣe yàn fún. Ìyẹn àìlẹ́dá ló ń lọ sálà. Bàbá ní kí láà ń bẹ́ wò báwọn sálà kò ṣe. أبخلوا عن ذلك أغفلوا عن ذلك أبتعدوا ṣé àwọn tó wà fún un ọgbọ̀n yẹn bí àbí wọ́n pọ́n lọ́pọ́ náà láti. sọ́ọ́dù pẹ̀lú ọgbọ́n ìdí yìí tó ń pè yìí táwọn fúláàpù ọgbọ̀n ẹni àbí wọ́n sọ́nà fọ́ra. ọlọ́ bàbá ní mo fọ́nà ọ̀bùra ó kọ èrò lórí ẹgbẹ́ ìfúláṣọ wọn pé kí n ṣe ṣé ìbá fẹsẹ náà ni àwọn sábà fún un wọn lóore jù wá lọ ní ṣe fẹẹ jù wọ́n kọ èrò lórí ẹgbẹ́ ìfúláṣọ tó bá ní ká tẹ̀lé àmẹ́jì ni àwọn sábà fún wọn lóore jù lọ wọ́n dẹ̀ lọ ká tẹ̀lé àmẹ́jì wọn lọ́n yẹ fún ọ ṣùgbọ́n gbogbo lè ní wọ́n tó ń ṣe wọ́n yìí kọ́ ọ̀la kọ́ ọ̀yìn في قصة رجلين اللذين بعثهما رسول الله صلى الله عليه وسلم ثم أدرى بصلاة فلم يجد ماء حديث موانا سيا أبرتي حديث موانا سيا فتا لدي لا عميكي سوى بي سوى حديث أنا بابو وابو كلمة كيف فتوجه أحدهما وعاد الصلاة وأما الآخر فلا يعيد الصلاة فقال النبي صلى الله عليه وسلم الذي عاد àbẹ́bí wa sọ fún ẹni tó rí tó sọ̀rọ̀ yẹn pé lọ́tà àjọ̀rọ̀ owó lẹ́sàn méjì táwọn ẹni sọ fún ẹni tó tó ṣe àfẹ́sọ̀sọ̀ yẹn. ọ̀jẹ́ àrà lè wúlò àjọ̀rọ̀ àjọ̀rọ̀ ń lọ́rọ̀ pé àbẹ́bí ẹ̀ tó kí ọ̀rọ̀ ètò rẹ̀ bí yẹn ẹ̀bí yìí gbà dáadáa. وهذا يقتضي انه كلما كثر العمل كثر الاجر فمن الجواب. كان يبقى في السبعه bàbá ní kí n á fi gbàdùn àlùjáwá èsì ọ̀rọ̀ pẹ̀lú tó bá sọ báyìí wọ́n ní aláha àdàrọ dìbò bí àádà sọ ọlá àádà ní èjìjì àti pé ìrún tó tún kí ẹ èjìjì àdùn ló ṣe kí èèyàn bẹ̀ tó ṣe èjìjì àdùn yóò ní irinṣẹ́ irinṣẹ́ náà ní ìgbọ̀n wọ́n ní máa fọ́fá òṣùnà àlè ṣùgbọ́n súnà níbi yẹn kò wọ́n sí. والإنسان إذا عمل عملا مجتهدا فيه ما خفاه سنة أجر عليه tí o bá pàdé súnmọ́ wà ń bẹ́ẹ̀ títí ẹ̀ka bí ìṣòro kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n gbìyànjú pẹ̀lú àárín àtẹ̀yẹ̀ rí àbí ìṣẹ̀yẹ̀ rí ọ̀rọ̀ tó yẹn gbọ́ ìgbọ́dọ̀ àwọn sára wá fi mú mi jáde bàbá yìí tó bá ṣe báyẹn yóò gbà dáadáa أما بعد أن تبين أن بعد تتبين السنة ṣùgbọ́n tí tí súnmọ́ bá ti kílẹ̀ àfihàn wípé ànábì ò padà lọ tẹ̀lé ìrìn wà máa fara wúwa súnmọ́ yẹn àwọn sàábà náà wọn ṣe bẹ́ẹ̀ súnmọ́ yẹn bàbá ní fáìdà àgbàdà àlàsúnà ọlẹ́sẹ̀ bí wàjọ tó o bá ti lé tó súnmọ́ òun ládàá wàá fà áyè ìgbìmọ̀ mílẹ̀ tó sọ̀rọ̀ bàbá ní ìṣòro tó súnmọ́ jù ní pé ẹni yóò gbèsè kò ní mà kó bí kó gbèsè. Bẹ́sẹ̀ Allah subhanahu wa ta'ala, an yaj'ala sunnata ahabba shay'an ilayna àbí ọlọ́run kó ṣe súnmọ́ ní nǹkan tí a lò sí jù. Àlùkọ́ ìdá ti lè wùlà. nípa ìdá. إصابة السنة أفضل من كثرة العمل كلمة تستهلك وعشرين سنة قولوا لأولي الدفع يتوقف والله أعلى وأعلى شيء لقيدة لا أفضل الله تعالى قبض ولا قيدة التي أبقي صلى الله عليه عقد ما صلى الله عليه وسلم الله سبحانه وتعالى أن يجعلني وإياكم من الذين يستمعون القول ويتبعون أحسنه وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم أجمعين السلام عليكم ورحمة الله وبركاته. إذا بسؤال النبي múra pẹ̀lú mi tó ìfẹ́ fún mi náà fẹ́ràn tuntun lọ́la kódà fẹ́ràn bá ràn lọ ìyẹn lè bọ́ sí múra kódà lọ́sọ̀ọ̀sán báwo ẹ̀ wọ́n á rẹ̀ lọ́sọ̀ọ̀sù ṣòwò èsì àlejò Muhammad sọ̀rọ̀ àrẹ́bìnrin táàbí ọ̀hún lẹ́yìn lẹ́nu ó múra tàwọn àjì lẹ́yìn ẹ̀ máa pààrà ó múra ẹ̀ máa pààrà àjì àìlẹ́kùnmọ̀ àlẹ́ ìyá rẹ̀ ní ìsìn lẹ́kìyàmù lè fi sùn náà wọ́n lè sọ̀kọ̀. àbẹ́yìn ní méjèèjì ó máa ń lé oṣù jùlọ àbúrò máa ń lé ẹ̀ṣẹ̀ jùlọ fún yàn. kò sígbà tí èrè ṣe ń múra òun náà láti yàn kọ́lé ju gbogbo àwọn tó máa ń lọ sí múra àràmọ́ tó múra dìsẹ́ńdà ní sọ́ọ̀tún ìyànjú kápítà níyàn wọn. àmì sọ pé bíbí àmì múra àràmọ́ tó ọmọ sọ̀rọ̀ torí kò lórí umura abiramba kò dá sí sí àkùnkùn tó yẹ ṣe umura ṣùgbọ́n kó má jẹ́ pé àwọn èèyàn ti ń gbé àníyàn kọ́lọ́sọ̀fà pé kọ́lọ́sọ̀fà yẹn ti dá wọn ní haram à ń kí à ń sọ pé kókálukú fún àníyàn ní ṣe àárín ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkọ́wà tí a jọ gbà wípé thirty four lọ́jọ́ náà pọ̀ sí jẹ́ ọjọ́ tí ọjọ́ tó tó yàtọ̀ lọ́dọ̀ náà a ti gbà pé kò sí yàtọ̀ ṣùgbọ́n àwa ni ọdún wa já sí pé wọ́n mọ fẹ́ pé ká ti fọ́ọ̀sì tó fẹ́ tó bá wọn lọ́pàá Fún ọwọ́ àbẹ̀ ó ń sọ pé ìmọ̀ fúnra rẹ̀ ó mọ̀ sí nǹkan táwọn sọ pé kò dáa. Àwọn olùdókòwò yóò wá débẹ̀ yóò wá ọmọdé náà sí ọjọ́ tuntun ọjọ́ tuntun ọjọ́ tuntun ọ̀nà kó sáà náà fún tuntun. ìgbẹ́ ọ sọ fún wa pé kí wọ́n ti ṣùgbọ́n o lè lọ sí láti náà sí tuntun fún ẹgbẹ́ pàápàá jùlọ nígbà tí wọ́n gbàgbọ́ pé àdúrà táwọn èèyàn nítorí pé bíbí àtúntò àmì ìmúra kò ní pàtó pé àsìkò tó yọ lè ṣe àsìkò tó bá wọlé kálukú nínú ìgbàsíwò múra fún àkàrà ìrànwọ́ àti ìṣe ọmọgbà sí pé ìyá náà fi kì í sí oṣù ọ̀sẹ̀ kò dà ọ̀dọ́ àwọn ọ̀rẹ́ صلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته